pé àwọn ọmọ àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbé sẹ́nà lọ́wọ́ tí sẹ́nà fi débi tó dé dúró lémi abẹ̀rẹ̀ náà rẹ̀ ọlọ́pàá sàlẹ́wà náà kún dára lórí ẹ̀rọ gbogbo àwọn tí adéjọmọ́ jókòó láàyè yìí láti tọ ọ̀rọ̀ ọlọ́run abẹ̀rẹ̀ náà rẹ̀ ọlọ́run tí ò sí má mọ̀sàbàsà lẹ́kọ̀ọ́ àforíjì fún ọlọ́run àbẹ̀ àní mi ta lè fi bẹ̀ ọ́ tó tọ́rọ̀ rẹ ìròyìn rẹ orúkọ rẹ èyí tó dáa tó tóbi ẹtí mẹ́nu kẹ́nu ọba àsàlẹ́kùn kẹ́ ẹni tó kù díẹ̀ káàtó tí wọ́n fi ní béèrè kan bí kejì mọ́sálásá lójú kò fún wọn lọ ọlá ìpín méjì lọ́la àwọn tá à ń bẹ lórílẹ̀ abẹ dáhùn lọ́la tó kọ̀tà dáadáa lórí ọlọ́run àwọn tí ọlọ́run ló sábà ní dáadáa báyìí àti wọ àyè táwọn èèyàn ti ṣègbìyànjú lórí ọ̀rọ̀ ọlọ́run mọ́dún wọn ládàá rẹ ọlọ́run wàhálà áàfin ọ̀tún ọ̀yọ́ níbi tí a bá Ali Imran òun náà ni àyà one ibẹ̀ ni a ti gbéra lánàá níbi tá a ti sùn òun wípé wa ó ṣàlàyé fún wa nípa ọlá àtòrè fún gbogbo ẹni fẹ́ràn kan ẹ̀san a jẹ́ pé gbogbo tá a ṣe ká ṣe torí pé ẹni tó lè san ni lẹ́san tá a bá ṣe Allahu subhanahu wa ta'ala ni ó sì tún ni ọba tí kì í rá ìgbìyànjú àbí ẹ̀san tó yẹ ká san fún ni aláàrin kì í rá aláàrin nínú àdánwò tọ́lọ́ máa fi kẹrù lórí ilẹ̀ òun náà ní kẹ́ ṣe dáadáa síyàn kẹ́rò pé ẹ bá nǹkan lọ́dọ̀ rẹ̀ kó má san fún yín ìbànújẹ́ tó tóbi ni ó sì máa ń dún yàn wípé kéèyàn ṣe dáadáa sí nìkan kó wá rò pé kí dáadáa ó ti bẹ̀ wá téèyàn bá wá rí pé ó dùn àti orí èèyàn ni wá àmọ́ bí tá a máa ń ṣègbìyànjú tá a ṣe dáadáa sí ọba rẹ̀ Ọlọ́run nìkan ló wà tiẹ̀ ló kan ibi tá a ti dúró lórí láti sọ fún wa wípé àwọn orin tá a bá rò pé ń bẹ lọ́wọ́ kèfèrí ẹ má jò jọ wá lójú o. láyà غرنك تقلب الذين كفروا في البلاد. tó lè sọ láyà yìí wípé tí Allah subhanahu wa ta'ala tí ó bá ti sẹ́ ẹrú lẹ́sàn-án níbi tẹ́rú rò kẹ́rú mọ́rò fọ́lọ́ ń jẹun gbé kó má wàá rí i pé kódà àwọn tí wọn ò sí lọ́hùn. àwọn oore kan bẹ lọ́wọ́ wọn bí ìgbà wà lóka ṣùgbọ́n òun ṣe dáadáa sẹ́ni tó sì sí àwọn ń gbàwẹ̀ àwọn kan ò gbàwẹ̀ ń jọ̀sán àwa parí àwẹ̀ ọwọ́ aróore lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àlẹ́yìn àwẹ̀ ló tún ra mọ́tò tuntun tó sì jẹ́ torí pé ọba bí àmàlà ìbájọ́ obìnrin ni ìbájọ́ ọkùnrin èmi àti ẹ̀ máa rò ó gbà mí pé tá a bá róbìnrin tó ń dárun mọ́jú tó rà gbọ́dọ̀ kí wọn a gbọ́dọ̀ yìn wọn àwọn sùn dago mẹ́ta ago mẹ́rin àwọn ti jí ago méjì àbọ̀ láti dáná wọ́n dáná yẹn tán wọ́n tún gbé síwájú wa sẹ́nu pé jihadi tó tóbi ni ẹni tí ó tún lọ́ọ̀dì kan wọ́n tún ká sọ́ọ́ta láago bíi mẹ́fà wọ́n tún máa fọ́ àwọn tó tún máa múra àti sunun sàrìn tí a mọ̀ pé téèyàn bá ṣe pẹ̀lú àníyàn tó dáa ọba aláàrin jihad làwọn náà ń ṣeun òun ò ní rán òun ò ní rán wọn láre ládàá wọn ọlọ́run máa ń obìnrin wọn láre ládàá wọn ọlọ́run àwọn ẹ̀yà kan náà ni wọ́n tọ́ wa wọ́n ṣe irúgbìyànjú táwa fi gbẹ́jú táìmù tá àbá láàmú ṣẹ̀san fún ọlọ́run mú wọn sọ́dọ̀ gbogbo tó ti lọ́nà tàtàrà wọn jáde láti wọn tẹ̀ bá àṣàlùkù àbójúkù fún wọn náà látàrí eléyìí tí ò bá ti wá san fóbìnrin àbí kò san fọkùnrin àwọn ń rí àwọn oore kan lọ́dọ̀ ẹni tí ò tiẹ̀ ṣe àkùrán ni tó bá jẹ́ kí fèrè ẹ má kí ẹ sì má jò ó jọ yín lójú ẹ má jò ó jójú ọ̀yìn fún yín ẹja gbọ́ kí ló lóun torí ẹ̀ sòrè fún wa. mata'un qalilun thumma ma'wahum jahannam. ọ̀jà máa tún ní kọ̀ọ̀kan bá a ṣe máa tún tẹ́lẹ̀ náà la yaghurrannaka. تقلب الذين كفروا في البلاد tábàwọ láyọ̀ gòrò nàkà májò tẹ̀ ẹ́ jẹ́ adẹ́gbẹ́ni tó bá wí ànábìkan dojú ẹ̀kọ́ láyọ̀ gòrò nàkà májò tẹ̀ ẹ́ jẹ́ rẹ̀ ànábì má wo rẹ̀. تقلب الذين كفروا في البلاد tó bá rí àwọn tí wọn ò gbà fún ẹ tí wọn tó bá ẹ ṣọ̀tá tàkọ́ lùbù wọ́n wá lọ wọ́n wá ń bọ̀ wọ́n wá rárìn yẹn bí wọ́n ṣe rẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n rárá kún bẹ́ẹ̀ lọ gbogbo wọn ń pọ̀ mọ́kànlá wọn jùlọ lójú ṣẹ̀bùkú wọn ń bomi sí lẹ́mìíràn pé ó máa ń rí bẹ́ẹ̀ gbà mí mọ́wájú tẹ̀ jẹ́ ó nítorí pé tó ń ṣe fún ẹ o. bàbá òun parí fún bàbá wa hùn jahannam. sọ́ọ́rí ẹnu ọba tí wọ́n ń ṣe yẹn ìgbádùn tí wọ́n ń gbáhùn adùn yẹn kọ̀lí bí adùn tó kéré mi tẹ́ wo tọ́ba ròyìn rẹ̀ ó wà lórí màtá adùn kan just a taste gbogbo ara mọ̀ pé taste ò kì í pẹ́ adùn ẹnu àbádùn ara kò sẹ́yìn tó ń pẹ́ náà tẹ́lẹ̀ ó tún wá fi ìtumọ̀ ẹni pé adùn yẹn bí láàyè kan ó ní kúl tàmẹ́ta olóògbé kú forí gbé. mi ó ní sọ fún wa tàmẹ́ta ẹgbẹ́rún bí kú forí kà kọ̀lílá adùn ìsekèké rí bẹ́ẹ̀ rò tí ó wẹ̀ àwọn ọ̀dọ́ wa ń ọba rọ̀ wọ́n lọ́tàn náà mọ̀jà máa padà sí aburú nígbà tá tí nǹkan kan ò sánù sánù aṣọ pé ń wo àtò tó fẹ́ gbá láàrin wákàtí bíi náà o kristiani tí ó pè mí mọ́nú tí ó fi rí ọmọ ọba dẹ́dà ó wá ń dọ́gbọ́n sí pé ẹ̀gbọ́ ẹ̀mí o ẹni tí ò gbọ́n láwẹ̀ máa gbò ìtàpá sófin àwọn èèyàn ti torí báwọn fẹ́ gbádùn ayé wọ́n wá lọ ayé pé kèfèrí fi wá owó ìsúmọ́lọ̀ làbí náà. O mẹ́tọ̀dù yẹn ò da ìrònú yẹn ò gbé wípé à á fi èṣù wá owó àwa náà sójú ọ̀nà tọ́lọ̀ ẹ̀sọ́ba mu adẹ́pọ́lọ̀ ọba aláwọ̀ba tí òun ti ń ṣe wàhálà ṣàlẹ̀ làkùnrin tọ́ sí èyí gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ gẹ pẹ̀lú ẹ̀dá kéèyàn ó fi ẹ̀jẹ̀ wá owó ẹ̀jẹ̀ kó ṣe kí ni kó fi wá owó kó wá máa rán èèyàn bàtà ṣe ó wá kọ́ mọ́sálásí kéèyàn máa pa àwọn kan lẹ́kún so kò sádùn bẹ́ẹ̀ ọba láàánú ìgbádùn tẹ tí ń gbá yẹn mẹ́ta adùn tó kéré ni owó tó bá ikú wà hùn jahannam. máa wo tiwọn yẹn wà hùn ibi tí wọ́n padà sí máa ibi tí wọ́n padà sí. nígbà tí ẹyẹ jẹ lọ láàárọ̀ tó padà síbo sílé ìwọ̀ náà ń pè ní máwà ibi tí wọ́n padà sẹ́rí ọ̀rọ̀ wọn sí já ànámẹ̀ ni ó wá fẹ́ ròyìn já ànámẹ̀ yẹn. wá bí sálímì hàárì. ó burú níbi tẹ́yà máa sọ pé yóò sinmi sí ìyẹn a gbọ́dọ̀ kí tó kú káwọn sọ pé àwọn lọ sinmi bóló lọ sinmi ó bẹ̀rẹ̀ wàhálà àkọ́kọ́ nù náà ikú sórí àwọn àròpọ̀ gbádùn ó kọ́lé ó ra mọ́tò ó gun bàálù gbogbo tí bá ní láyé ibi tó padà sí yẹn wàbí salmehan ó burú bí téèyàn rò lè sinmi sí. yá ayyuhan nas inna wa'da Allahi haqq. ọba aláàrin mo pẹ̀yẹ yẹn ẹ wá o àdéhùn mi òdodo ni. fala taghurrannakumul hayatud dunya wa la yaghurrannakum.

torí pé a gbé kalẹ̀ bìnnìkìláàsì sẹ́rìn a fojú òfin sẹ̀ríà wò sọ̀rọ̀ ìwọlé tí o bá ti wọlé àdàgbàdà máa ma ká ànàkọ̀ èrò kódà gbogbo ẹni ó wọlé wí kí ló wọ yẹn yóò bá sọ wípé ọlọ́run má jà wo ore wa lọ́wọ́ lọ́wọ́ ẹ má sàmì rẹ̀ ore tiẹ̀ ọ̀ wà máa wọ́n mo mistake nù. <laughs> ajẹ́ pé Allah ṣe kí ni o orin rẹ ó wá ṣe kí ni kì í ṣe tiẹ̀ لذلك جاء من أبي صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال نفس روح الأمين في روحي ó ní màláíkà jìbìrìlù fẹ́ sí mi lára ó bá mi sọ̀rọ̀ sínú ọpọlọ mi anna nafsa ó lẹ́mí kan ò ní kú ọ̀ láyé hatta tastakmila rizqu títí díjẹ́ mímú rẹ̀ ó fi pé sálàfù kan wá sọ wípé lámà asad al-basri ó ní lámà àǹkọ ìtù ó níjọ́ tí mo ti màmà dájú tí mo ti màmà dájú pé anna riziki pé ariziki mi láyọ̀ àkúrú àmì gẹ̀rì ẹlòmíì ò lè gbà á itma'antu nafsi ọkàn mi ṣe kí ni ọkàn mi balẹ̀ àárẹ̀ wọlé wa lọ́wọ́lọ́wọ́ kì í ṣe tiwa. bọ́lọ́dé ti gbóhùn yẹn lọ bẹ̀rẹ̀ ó ní pé ìjọ tí mú mi ní tọ́lọ́ máa fẹ́ yóò wá máa rí oore kan tí ìṣòre lọ́wọ́ ẹni tí ò gbọ̀nà dáadáa rí yóò wá máa rò pé ah, ọlọ́run sọmọ mi lọ́mọ o sọmọ. nígbà táwọn bá rí ọmọ kan nínú mọ́tò ọlọ́yẹ nìsín bá rí mọ́tò ọlọ́yẹ ó tún ti gbà òní pé nǹkan lẹ́yìn àwọn tí wọ́n gun mọ́tò ìwọ ló sọ̀rọ̀ fún àlàgà ìsànú àwa náà bá sì wí lò kò gbọ́dọ̀ jọ àbọ̀ lórí rẹ̀ nínú mọ́tò ọlọ́yẹ ẹ rí i pé òun fúnra rẹ̀ mọ́tò yẹn jù lọ yóò máa nàgà báyìí ni ẹlẹ́ẹ̀kejì kò ní bẹ́ẹ̀ jẹ́ rọ́ọ̀n pọ̀ wà ní ọkọ̀ wọ́n ti ń tẹ̀lé gíláàsì kí ló dé sí gíláàsì yẹn lẹ́lẹ̀ wá ju ó ká máa yọ ká lọ pé wọ́n ni ká lè béèrè pé ìjọ́ lọ ṣiṣẹ́ ká má twelve million naira bẹ́ẹ̀ tó jẹ́ kí sọ̀rọ̀ ẹni wípé ó ń kóbá àwọn ọ̀dọ́ wa láwùjọ ọ̀dọ́ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo kó lọ nígbàgbọ́ pẹ̀lú eléyìí o tó tiẹ́ Allah ni ẹ má wọn tàn yín jẹ ni wọn náà fi sọ fún lágbájá ẹ má wò ó fake life ni fake life ló lò tẹ́yọ̀ bá tí ní díẹ̀ díẹ̀ o máa ń so ma máa ń tún rọrùn bẹ́ẹ̀ tó bá ní hàn ẹnu rẹ ti fẹ̀ ó wá kújọ́ ìpa ẹnu mọ́ ó ní kò lè jẹ nínú ilé mọ́ ẹ̀yin náà yá wò ta ẹ ta dáadáa àwọn ò fẹ́ jẹun nílé mọ́ búkà ń dá túwó làwọn ti máa jẹun ó wá di pé chicken kìíní kan tí bàbá rẹ̀ ò ní tẹ́lẹ̀ wọ́n wá fìyẹn mọ́ ọ̀gbọ̀rọ̀ ọ̀nù obìnrin ni wọ́n fìyẹn tàn ẹ mẹ́ta gbàtàjẹ àgbàlè ló ń sọ fún ẹ láyà kúrọ̀nàkà yá ayọ̀ lẹ́bi yá ayọ̀ nàṣù lẹ́tà kúrọ̀nà kúmùlà hayatu dúníyà ẹ má jẹ́ sẹ̀mí àwọn kọ́tàjẹ yín báyìí o wà láyà kúrọ̀nàkùn bìláhìl gàrúù àgàrúù hùwà ìmáà ní ṣètọ́nù ṣètọ́jú ọmọ dárúbà pé à ìwé èyí tí ń dárúbà gbogbo mi lórí tí ń dárúbà mi lórí àwọn ọ̀dọ́ lónìí ọ̀dọ́ ti jákè lórí ìwé kíkà wọ́n ti ń já àyàfi olùgbàgbọ́ òdodo tó nímọ̀ nípa ọlọ́run wípé ìpín tèmi ọlọ́run fi síbẹ̀ so a nílò láti gbin eléyìí padà sọ́kà àwọn ọmọ pé lọ kàwé ọ̀rìṣe tó lọ́wọ́ rò pé fẹ́ẹ́ bíi nígbà tó ọmọ mẹ́ta bá ń gbé nu ilé lọ́sítẹ́ẹ̀lì sotí ọmọ mélòó ló pè mẹ́ta ń gbé nu ilé lọ́sítẹ́ẹ̀lì bí mẹ́rin mẹ́ta nínú wọn ní tẹ́kẹ́ ẹ̀yọ ọ̀pẹ tó kù kí ló fi kún. ìkan sọ fún mi náà ọmọ ìyá wa kò sígbà tí mo máa ń rí mo máa ń fẹ̀ ní bẹ́lọ́ ọba dẹ́dà fún mi. ó ní ìmáàmù mo ní kí ló ń ṣẹlẹ̀ ó sábà ń lọ́ mi ní fún nípa bitcoin bitcoin bitcoin ó sábà ń lọ́ mi ní fún lọ́ mi ní fún mo sáàdù wá ṣàlàyé fún mo wá gáàdì ẹ̀ sórí àwọn wẹ́bsáìtì kan kó lọ gbọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa àásùnwọ̀n orí atẹ́gùn àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ mo wá kó bíi márùn mẹ́fà fún tí wọ́n sọ ọmọ Nàìjíríà àwọn tí wọ́n mà sí rí ọrọ̀ ajé títà rírà orí atẹ́gùn ìdájọ́ tí wọ́n sọ mọ́jà sọ tàwọn afáwa ń bì já sọ tàwọn tí wọ́n wà níbo lókè òkun àwọn rí jù wá lọ ìgbà tó wá gbọ́ ọkàn rẹ wá ń balẹ̀ ó ẹ̀sẹ̀ wá sọ tó rí fún mi ó ní títí lànà tó ń bá mi sọ̀rọ̀ yìí wọn ò yẹ mọ́ tìrẹ̀ tòun ó ní tọ́wọ́ wọlé wọ́n wàá fi búrẹ́dì kàtẹ́ kú wọ́n wàá fi gbà lẹ́ pàkọ́ báyìí wẹ́ẹ́ yóò bọ̀ you see the the do see that there later come chop here you don dey see that say you no wan do this thing ẹ eh, ṣé màláìka ni ojú rẹ wọn fi ra nǹkan oríṣiríṣi wá wọn pa láìlọ ọwọ́ méjèèjì owó tí wọn ṣiṣẹ́ rẹ. أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه tàgbà lọ́wọ́ yìí rìsọ́ọ̀tì wọn tàná ni rìsọ́ọ̀tì tàgbà lọ́wọ́ yìí láti kí àwọn tàná ìgbà wo ni rìsọ́ọ̀tì àwọn tòní yóò dé tó bá dé bòun ló ṣe láwùjọ wa ẹ̀dá dúró bá wọn. لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها gan Allahu subhanahu wa ta'ala tó bá fẹ́ sọ̀rọ̀ àdùn ayé tó fẹ́ kó wa padà ó máa ń wa lọ síbi tó ga yóò wá gbé wa lọ síbi pé kí lè fi wéra wọn yìí a jẹ́ wípé ó ga jùlọ bàbá láwọn olùṣòdodo fúnni olùbánisọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kí wọ́n máa ṣàlàyé àlùjọ́nà fún wa ìbájọ́ ọmọdé wa ìbájẹ́ kí ni àgbà ẹ jẹ́ kí wọ́n máa ròyìn àlùjọ́nà fún wa kí ọlọ́run bàbá lóhun palẹ́sẹ̀ kalẹ̀ dè wá lálùjọ́nà tó ti yẹ ìyẹn ò lè jẹ́ kákẹ́ mi kúrò nínú tí ò ní pẹ́ tí ò fi tẹ́ yìí ìyẹn ló fà á ńgbà tó ń sọ bá mẹ́bi pé mẹ́jọ kó tàjẹ́ bọ́ ẹ o torí ibi tí wọ́n padà sí ibi tí ò dá ni o àmọ́ wá ní lákìn ṣùgbọ́n. Alẹ́mìíràn sábàwọ̀ ẹgbẹ̀rún. Ẹni tó bá lè páyà mi tó fi àràmù lẹ̀lẹ̀ nítorí tèmi lákọ̀ wọ̀rọ̀ bà hùn kì í ṣe pọ́ páyà pé wọ́n mú òun. Àmọ́ èmi ló ń bẹ̀rù lákọ̀ wọ̀rọ̀ bà ó wá ń tẹ̀ láṣẹ mi pé ọlọ́run ní mụ mú jẹ wa wọn ní hadith kan lálàáfíà àbúná sùn gbogbo lẹ́nu wọn ó ní ó lásìkò kan pọ̀ wá bá wa o tó ti dé báyìí tá a ti wà nù ẹ̀ láàyò bá lè nà àìsùn àkàlù wà mí máa àwọn èèyàn ní ronú gbọ́dọ̀ tí amẹ́ni àtàkọ̀ rọ́bàrún ẹni bá bẹ́ẹ̀ tẹ̀lé tọ́lọ́n pé owó yìí mo fẹ́ mà dájọ́ ọlọ́run lórí ẹ̀ n tó ṣe tákọ̀ rọ́bàrún ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ó wá dènà sí máṣe rẹ̀ pé rárá irú òwò yìí mo ní àmọ́ bá rẹ̀ sí òwò wo lè yóò ṣe lọ́mọ ogún ọdún tí ó kọ́lé ẹ̀mí wo ni ìgbénu ẹ̀ ọmọ so ẹjẹ́ àwọn okun ẹ̀mí yẹn gan-an ó ṣe gùn ìtumọ̀ ẹni pé gbogbo ojú gbé lórí yẹn tí ó kọjá ọjọ́ orí rẹ̀ ni. لهم جنات تجري من تحتها الأنهار. àwọn tó o bá lè rò pé ẹnu ọba tọ́lọ̀ ń bá ṣe tí ó mú tèmi náà wà ń ṣe sùúrù ó ní tó o bá lè ṣe bẹ́ẹ̀ làhùn yóò máa jẹ́ tiwọn. jannat ọgbà dẹra aláwò kì í lólé o kí la pé ọgbà ìdẹ̀ra jannat ọgbà sinmi ọgbà tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó ń sọ fún bàbá ńlá bàbá wa pé wá ìnẹ́gà látẹ̀ máa ń fi á wàrà tá àrọ̀ tó o bá lè kú ò nínú ilé yìí ilé tí mo ní kó o bá máa gbé yẹn látẹ̀ máa ń fi á òun bẹ́ẹ̀ gbé yẹn bẹ́ẹ̀ o náà fi ẹ̀ lákùngbẹ́ gbẹ mi bóyá ti gbẹ ọ́ wàrà tá àrọ̀ èèyàn wá ń làágùn kó tó jẹ́ mẹ́ ayé láti làágùn ká ṣe kí ni gbogbo ẹni tó bá lóhùn làákòókò tó jẹ láyé ẹ má dé tẹ̀ yóò jẹ ìwọ̀ kí ni òfin tiẹ̀ kún sẹ́mọ̀ pé àgbòkò oríṣiríṣi kì í ṣe àgbònú inú òrùn là ń sọ̀rọ̀ rẹ̀ àbẹ́mọ̀ àgbòkò yóò wọ exam hall tí ó rí exam báyìí tí kì ni táàgùn ó sì gbòó wọ́n ta fáànù yóò sì mọ̀ làágùn àgbò tá à ń sọ yẹn kì í ṣe àgbò tẹni tí ń larin àbẹ́ni tí ń fọ́kùtà kọ́là ń sọ àgbò tẹni tí ń ṣàìsùn lóru tó ti yẹ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbèrò gíga tó ti yẹ wọ́n ń gbèrò kíni wọ́n ń gbèrò gíga àmọ́ wọn ò fẹ́ ṣàìsùn lóru àfa wa ní ǹjẹ́ ẹ rò pé ọkọ̀ ojú omi rí ó rìn lórí ìyẹ̀pẹ̀ bí. àwọn kan ṣàìsùn àwọn kan ṣe kíni àwọn kan ṣeré àwọn èèyàn ti wà á skul báyìí ní ìsìn náà máa pólì táwọn strike àbí àwọn kan ti àti ìwà ó ní gbàtẹ́sà mo bá kú ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ kan sí méjì làwọn òde ọ̀yà àná tó tàbí nínú ọ̀gá wo ló tà ọ̀gá wọn lẹ̀ tán dọ̀tí tó bá ti lọ́la ọmọ ẹni tí wọ́n sọ fún ẹni lọ́ba kọ́sùn ẹ̀kú náà tòlọ́kọ̀ bá ti rẹ́rìn ọ̀gá ẹ̀fún alákàntì bákan wà lẹ́sìn fún alákàtọ̀ wá sí kíni àti àǹdà òtù àti àsáímẹ́ǹtì àti tẹ́sì gbogbo ẹ̀ kíni. sáyé wọn là ló lọ níbi táwọn kan ti ń ṣàìsùn tí wọ́n ń lọ tẹ́ bá dé láago mẹ́fà ní jẹ́rẹ́lá jọ́sẹ̀ ẹ̀ bá wọn mọ táwọn ti ń ṣe láago mẹ́fà bọ̀ torí bá fẹ́ wọkọ̀ ìwọ wá jókòó lé yóò wá wọ ìdíje you guy why you gats dey disturb yourself now? na because of this car na this na the car be this master mi ṣe mi náà ṣe wàhálà àti ọ̀dà rẹ̀ láàmú sí ni wọ́n wá ṣe sign out nítorí ní abiyamọ gbọ́dọ̀ sunkún bẹ́ẹ̀ ni nígbà tó ma tó parí ọdún méjì tí ò tí ma ti lọ md tó ti tó wá gbé ọkọ̀ four million tó wá sí lórí kalẹ̀. obìnrin ló wá wa mọ́tò àwọn ní kí ni ìṣẹ̀lẹ̀ ah, èmi tẹ́lẹ̀ láti ìbẹ̀rẹ̀ ti parí àwọn ẹlẹ́rìí wa níbẹ̀ wọ́n ti parí àwọn ọ̀mọ́tàgbé sáyẹn ọ̀tún kò wá sí báńkà mẹ́ gbogbo tẹ̀yàn ránṣẹ́ láyé ẹ ti ṣe ọmọ yín wà ní yunifásitì mo fẹ́ sọ lójú yín barakallahu masha Allah lápá àtàlẹ́ lábẹ́ láàrin ọmọ yín wà ní yunifásitì kí lára torí bẹ́ẹ̀ yà rẹ̀ kọ̀ọ̀rá so ọtí wo tí wàá mẹbi tán lọ sóye wọn wà kọjá nu wọn wà sọ pákàwọ fi mọ lẹ́nu ọgbà wọn wọn wá ń káàkiri gbogbo ìlú agbófinró tún wá tẹ̀lé wọn pé ẹ fà ọmọ yẹn lẹ́ sí tó jẹ́ kí wọ́n máa ṣe ohun tó jẹ́ kí n máa sọ lẹ́yìn ni pé tó wà lọ́pọlọ wọn nìyẹn ẹ ká wá sọ tó yẹ kó wà lọ́pọlọ wa ọba aláàánú lákìní lẹ́bí mẹ́ta kó rọ́bà ń láwùn jàǹdà tún dájẹ́rì yóò jẹ́ tí wọ́n la bẹ́ẹ̀ ò ní ṣe wàhálà lórí ẹ̀ torí bá ti kẹ́yìn sẹ̀mí ayé wọn níjọ́ náà kì í ṣe tó dáa wọ́n mutí sùn ni wọ́n tún wá mutí jí àwọn àná ò dáa rárá ọ̀gá àárín lánàá ẹ̀sùn lé à ẹ̀ lùzì mi ò sọ̀káyà fún yàn tí mo gbọ́ lára lẹ́nu wọn tán jòkó ni ọ̀dún ojúde wa ni wọ́n ti kọjá pé àwọn bọ́ọ̀nà lánàá pé ọ̀gá pé pé pé apágbó yín kò lọ. bẹ́ẹ̀ mọ́mì ni a gbọ́dọ̀ gbé ìfẹ́ àlùjẹ́nà sán àmọ́ wa lọ́kàn pé wọ́n gba àwọn ara nítorí ibi dàgbọ́ ara rẹ̀ nítorí ọ̀hún jannatun tajri min tahtiha al-anhar ibi téèyàn ò ti ń ṣe wàhálà ń bẹ́ẹ̀ khalidina fiha. èèyàn àwọn abẹ́nu gbádùn yẹn lọ gbére ni. nuzulan min indillah. nuzulan min indillah ọba aláàbí máa ń sọ yẹn kalẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ní pé ibi tọ́ba aláàbá pèsè kalẹ̀ fún yẹn kò sẹ́ni lé lẹ́yìn bẹ́ẹ̀ oore tí bẹ lọ́wọ́ wọn oore tẹ́ gbọ́dọ̀ fi tọrọ oore ni oore tó lọ láàrin ká dijú yóò bẹni tí o bẹ sá kíjokíjo tí ò ní lè sunlé kò lè ṣe kí ni kò lè súnlé mọ́tò náà ìgbé súnlé yóò pààkì ẹ̀mí kan ní ibẹ̀ yìí tó bá lóògì tó burú díẹ̀ ní o tó máa ti ń ṣe yóò lọ gbé ẹ̀mí kan àmọ́ tó bá gbé mọ́tò ẹ̀mí kan tó wọ́n bá ti bẹ lọ́wọ́ èèyàn owó ò ṣe gbé pa náà kódà tó kó báńkì ẹ̀rí yóò máa gbé mókè báyìí yóò lọ́ máa wọn ya rẹ̀ pé mami ẹ wàá gbé bẹ́ẹ̀ ti ń fi imú fẹ́ èéfì náà so màmá rẹ̀ onílé lọ kìlọ̀ ìjọba wò pé má mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mo ti wá ókè mo ti wá ókè ó ń lọ nìyẹn tóró ń jẹ ilé ìyá rẹ̀ ò lè tẹ́ lọ́rùn. aláwa ni ọgbà dẹ̀ra tó ń palẹ́sẹ̀ dè wáyé kọ́ọ̀lì dìínà fi hà bẹ́ẹ̀ bá ti wọ́ bẹ̀ wọ́n yí gbà lọ́wọ́ yẹn kò sì ní jáde ń bẹ̀. nùsùlá mi ní àyíndínlá. ọba aláàlọ́ sọ kalẹ̀. wẹ́ẹ́ mo ti bẹ lọ́dọ̀ ọba dẹ́dà lin àpòrọ́ọ̀rì tó palẹ́sẹ̀ kalẹ̀ fáwọn ẹni rẹ ní ìkàbí ọdún bíi mẹ́rin kan sẹ́yìn ìlú àwọn sọ̀káyà rẹ̀ fún wa rí mo wá rí pé àsìkéyò tó kù ọ̀láyé ọba aláàmọ́ ń jẹ́wọ́ ó yé èèyàn bí ti ń lọ tó bá fẹ́ sànú ẹrú ọ̀kan náà àwọn student wa ní kápẹ́ ó wá dé láti èkó ó ya tattoos gbogbo ara mo sọ fún wa pé a force láti accept rẹ̀ láti dúró mọ́ṣáláṣí. bẹ̀tìgbà tó ń bẹ̀ wá tá a rí pé kò yé máa ń change ọ̀rọ̀ gbogbo gbà a rò pé ó serious pẹ̀lú tí kí ni tó ń sọ ó kọ́kọ́ conclude pé kájọ́ òun máa sun mọ́sálásí ó lè sun kò ṣeé ṣe àmọ́ni tó ti wá akẹ́wọ̀n àṣàdúdé àṣàǹbà lọ lọ níbo lọ́sàn-án ó wá pé kó òun wà ọ̀rọ̀ ara rẹ mo ti mọ àwọn àṣà àrùsúfà àwọn tá máa ń dúró mọ́sálásí ànábì èmi bá àwọn apá kò ní bí wọ́n rù bí kí ló ń sọ mẹ́jì ó pẹ́ títí na ńgbà tó parí àwẹ̀ kí lọ́ọ́ tún ṣe àwọn ò lè gbà àwa náà ń ṣiṣẹ́ gan aníṣẹ́ tiwa so ìbáta káwá sẹ́kàn tó lè máa ṣe fò nígbà tó lè kòló tiwa tó dẹ̀ ló fẹ́ tú báyìí wọ́n á máa wá sàlámì kẹ́tù àmọ́ ṣe ó bá gbà olóhùn máa cooperative press abámu lọ́bẹ̀ ẹ bá gbogbo tí ó bá tẹ̀ gbà ìtàjẹ̀ tó kọ́kọ́ máa lọ́bẹ̀ ná orí ẹ̀ láwà kò lè pósù mẹ́fà làárọ̀ ìbá bẹ̀rẹ̀ apaláwọ̀ kejì báyìí wọ́n pè wá pé wọ́n gbé wá sí ọ̀nà mẹ́mì ìgbà ìlọ́mọ náà ní bàbá ìpè wá bẹ́yàwó ẹ̀ náà lọ́ ní jẹ̀jẹ̀ ọmọ ìyàwó lórí ẹ̀wọ̀n ẹ̀dá lọ ẹ̀yìn ẹ̀dá kọ́jẹ̀ lọ apá àwọn èèyàn lọ́wọ́ fún lẹ́jẹ̀ ó wálé bàtà ìtòbí oṣù méjì mẹ́ta lẹ́yìn rẹ̀ tábì gbọ́ wọn ló wà ní USH nílọrin ó ti fani kéèsì ẹni kíni òdìbò ọ̀sán eléyìí tí mo lọ tó débi sọ̀rọ̀ yìí fún wa ó wá ló ń sọ fáwọn èèyàn pé òun fẹ́ túbá òun fẹ́ tó máa lọ pé kí ló ń rí kò wá dẹ́mọ́ wípé torí pé ó ti gbọ́rọ̀ yìí àlìjẹ́nà ó wá rò pé àṣẹ ń fa ayé ṣe tó ní wéèsì ayé yẹn ó wà máa ń banújẹ́ gan sórí wa ó wà máa ń banújẹ́ nígbà tí ó tún fi pé wọ́n ti ṣáàjẹ wọ́n tún gbá padà sọ́hùn nígbà tó wá rí pé yes ó ti ń dojú rẹ̀ ó wá sàsọ́lẹ̀ àsọ́lẹ̀ rẹ̀ mo fẹ́ kà fún wa yìí ó wá ń sọ fẹ́ni tó wà lọ́dọ̀ rẹ̀ wípé tó bá sí wọ́ọ́sẹ́ o wọn ò ní láti ṣe wàhálà rárá àmọ́ àwọn báyìí làwọn fẹ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n kírun sí i la òun sì fẹ́ kí wọ́n sì ń sípẹ́ mùsùlùmí Allahu Akbar so tiẹ̀ nùsùlá mímí ìndèlá wà má ìdàlọ́ ìkẹ́yìnrò mìíràn àbọ̀rọ̀ ẹ wo ibi tọ́rọ̀ ni ó parí rẹ̀ sí nígbà tó túbá tí wọ́n ń wo oore tọ́rọ̀ bàlá sí kalẹ̀ yìí. مثل الجنة التي وعد المتقون الله ni àpèjúwe àlùjánnà yẹn àwọn tí ó ròyìn dáadáa àpèjúwe àlìjánà kò sí téèyàn lè fi wé mọ́lá àìmúra àti wàlà ọmọnù sani àti etí ògbọ́rí wàlà akátọ̀rọ̀ àlà kọ́lbìl bàṣà ó ní kò gba orí ọ̀kẹ́kẹ́ kọjá rí irú dàrá tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó jí láàárọ̀ ọjọ́ kan ó wá pè bìlá ó ní yà bìlá rẹ̀ bìlá wá. ó ní sẹ̀mí tùdúfà wọ̀fí ni wáyà tí káàdà mo gbọ́ ríró bàtà ẹsẹ̀ mo gbọ́ ríró bàtà ẹsẹ̀ rẹ bẹ́ẹ̀ náà yàtọ̀ ìyá fèrè jẹ́nà mo gbọ́ ríró bàtà ẹsẹ̀ rẹ nínú àlùjẹ́nà lánàá bìlá apẹ̀rù tí kí ló ṣe kí ló ń ṣe síwájú ọlọ́run ó ní ya Rasulullah ó ní ní o ṣe ọlọ́run ó ní mi ò ṣe kankan tí mo rò ó tóbi tó bẹ́ẹ̀ kọjá wípé mẹ́ta àdásùtù kọ̀tù mi ò ní dẹ́gbẹ̀ kan kí n tọ́ àbí kí n yàgbẹ́ ìlà àtàwọ̀dọ́ àti àyàfi ìsàlàlẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n máa tàwọ̀dọ́ àti kọ̀tù ìmọ̀tàlá hadith mi ò dẹ̀ ní sàlùwàlá kan ìlà àrùsọ́lì àbí máa kátàbọ̀ lọ́ọ̀lì àyàfi kí ni pé àlùwàlá yẹn ló fi ṣe kí ni o kò fila. náà fi là sẹ́yìn pé sẹ́yìn tó lágbára ni torí tí ń ṣe yẹn ó lọ bá àlàlà ànábìfẹ́ ànábìfẹ́ fi ṣe yẹn lẹ̀ ní o lójú òbí pé mo gbọ́ dúndùn bàtà rẹ nínú mo nínú àlùjẹ́nà so àlùjẹ́nà kò sí tá a lè fi wé ilé ìdẹ̀ra ilé ìsinmi ni ó rẹ̀ mí ó dogbó kò sí bẹ́ẹ̀. májà yìí mámù yìí kò sí a sì fẹ́ akọ a gbọ́dọ̀ gbà lọ́dọ̀ọ́dọ́ pé àlìjáná tó ha kò ni ọba láti parí rẹ̀ ó sì pèpè àrẹ kalẹ̀ fún wa ó kà kú bá lè dé kíni bá ṣe débẹ̀ ọlọ́run wa إليكم وما أنزل إليهم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الإنسان وإن من أهل الكتاب ó ní ẹ lọ mọ̀ nínú àwọn tí wọ́n ń jẹ̀rọ ibi tó ń sọ fún wa yẹn dájúdájú ń bẹ́nu ọ̀tá fún tìǹà ṣáájú lẹ́mọ̀ yu'minu billah àwọn náà nígbàgbọ́ sọ́lọ̀ wà má unzila ilaykum wọn ò nígbàgbọ́ sọ́lọ̀ nìkan kódà wọ́n nígbàgbọ́ sí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fójíṣẹ́ yín lẹ́yìn ìgbà tí wà má unzila ilayhim lẹ́yìn ìgbà tí wọ́n nígbàgbọ́ sí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wọn kọ̀ndíṣẹ̀ mélòó nu mẹ́ta amanu billahi wahda wọ́n ní gbàgbọ́ sọ́nà ọ̀dọ̀ kan ṣoṣo wà amanu bima nuzila ala muhammadin wọ́n wá ní gbàgbọ́ sí tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún tani anẹ́gbà muhammed lẹ́yìn ìgbà tí wọ́n ti ní gbàgbọ́ sí tíra tọ́lọ̀ fún wọn ṣáájú àwọn olùmẹ́ni àwọn tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọn yìí àwọn láàlù kìtàbí àwọn tá a bá láyé ìsìn wọn ò bá nàbì ṣáájú wọn ò lè pera wọn ní alùkìtà torí pé wọn ò bá nàbì yẹn tíra táwọn bá oníkíni o alukur'an kì í sàwọn ni wọn sọ. alladhina ataynahumul kitaba min qablihi hum bihi yu'minun. alladhina ataynahumul kitaba min qablihi àwọn tí wọ́n ti nígbàgbọ́ sí tíra kánábì ó tó dé ṣáájú rẹ̀ ni kì í sàwọn eléyìí òun ló fà á làgbẹ́bí sallallahu alaihi wasallam àdìsí Abu Huraira àkọ́jà ìmáàmù Muslim ó ní la yasma'u bi min hadhihi al-ummah kò sí ẹni tí ó gbọ́ ìpèpè mi iṣẹ́ tọ́lọ̀ rọrùn ànẹ́bì nínú àlùmọ̀ ìbáàrí ìlúmọ̀ ìyẹn ni pé gbogbo àwọn tó ń bá kì í àwọn tí wọ́n bá òun àbọ̀ òun tó ń bá yahudiya wala nasraniya ó jẹ́ júù ní àbójá christian súnmọ́ yàmú jù ó wá kú sórí tó gbà wàlámù yóò mìíràn bí lẹ́rìí òsèntù rí kò wá nígbàgbọ́ sí tí wọ́n fi rán mi ilá gánà mi àlè náà àyàgbọ́dọ̀ mọ́ná kò sọ́gbọ́n tí ó bá sí àgbàdo òṣùwọ̀n ọ̀pẹ rẹ̀ àti kó túbá ààrẹ ni ó bèèrè láà àwọn lẹ́yìn nígbàgbọ́ sọ́lọ́ wà máa ń zila ilé ikùn wọ́n wá gba tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún yín wà máa ń zila ilé yìí wọ́n tún nígbàgbọ́ sáájú tẹ́lẹ̀ sí tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wọn. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به àwọn tá fún tíra ṣáájú rẹ̀ òun làwọn tí wọ́n ń kà ní ti kíkà gan-an àwọn làwọn tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀. wọ́n máa ń yẹ kúrú bíi ìfàkùnà ìka humul khasirun. lọ́ọ̀mù àrà nábì àyà ìṣẹ̀wá clear bàmá ń yẹ kúrú bíi gbogbo ẹni bá ti lè kọ́ńtà fúnra òjíṣẹ́ ọlọ́run fàkùnà ìka ọ̀kẹ́ ìwé wọn humul khasirun kò sí tó gbé wá bọ́ ọlọ́run tí ò ní pòfo rẹ̀ khasirun yóò pòfo sẹ́tó ṣe khasirun yóò pòfo gbàgbọ́ tó نعم خاشعين لله nínú ìròyìn àwọn eléyìí ni wípé خاشعين لله àwọn eléyìí wọ́n máa gbọ̀n pẹ̀pẹ̀ خاشعين لله wọ́n máa bẹ̀rù nípa ìlérí ìyà látọ̀dọ̀ ọlọ́run. لا يشترون wọn ò ní chẹ́ǹjì ìròyìn ànábì tó wà ní tíra wọn tàbí ká sọ pé wọn ò ní torí ọ̀rọ̀ ayé kí wọ́n wá ta ọ̀rọ̀ ọlọ́run ṣẹ̀kẹ́ bó sì ti ta àkàlà náà nù àwọn tí wọ́n ta òdodo láti fi la irọ́ àbí wọ́n pa irọ́ mọ́ wọ́n pa òdodo mọ́ látòrí yòròyòrò ayé sábà náà ń kọ̀ ní ìlànà. àwọn eléyìí nítorí dúkìá ayé kí wọ́n fọ̀rọ̀ ọlọ́run pamọ́ wọ́n ti bẹ́nu ẹ̀ ni wọ́n sọ irú wọn ni Abdulrahim Green bá wà báwọn àwọn rí pé òdodo ni tó bá sì jọ́ òdodo táwọn bá rí àfikáwò sọ láyé ṣàrú nàbì yìí sábà náà ń kọ̀lì ìlà ń tó ta fáwọn náà ni pé ká má torí ọrọ̀ ayé bá sọ ẹ má jà torí owó chéǹjì rẹ̀ kò dáa kò dáa rárá. àsìkò yìí ni ò gbà bẹ́ẹ̀ bàbá ní ká sọ tí bẹ́ẹ̀ lálù kàwá ní fáwọn èèyàn ìjọ yìí ó tù ìjọ wo ni ó tù ìjọ ti àbí ìjọ tọ̀ náà èèyàn fi ní sọ tí ń ṣe kí ni àwọn èèyàn ní mówó wá mẹ́ni mówó wá mẹ́ni bí kí ni níbi táwọn kan láwọn ò ní gbowó èèyàn ó fẹ́ dá sí mọ́sálásí wọn ni bàbá à ní gbowó yín torí pé ẹ̀ ń tọ́tí sẹ́dọ̀ fún mi òdodo ni bàbá ní ayé mọ́sálásí ń parí ní ajá fílẹ̀ bẹ́ẹ̀ àmọ́ torí bẹ́ẹ̀ ń tọ́tí àwọn òní gbà káwọn ti torí rẹ̀ ṣé wọ́n wá yí ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ̀rọ̀ lórí ọtí wọ́n yí padà torí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sábà náà kọ́ ní ìlà bẹ́ẹ̀ ò bá rí jẹ ó gba kó fẹ́ bí ẹ̀pá nítorí tọ́lọ̀ kọjá kó chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run torí ọ̀rọ̀ ayé sábà náà kọ́ ní àwọn eléyìí ò kì í ṣe bẹ́ẹ̀. ọ̀rẹ́ ìkàlà hùm àjẹrù hùm àìní ìdàrọ̀ bí i. àwọn eléyìí ẹ̀san wọn bẹ lọ́dọ̀ ọlọ́run ọba wọn tí wọ́n gbà fún. iná wọ hasani ọ̀rẹ́ ìsàn. kódà ẹ lọ́rùn dáadáa Allah subhanahu wa ta'ala ẹni tí máa tètè yára san ni lẹ́san ni sẹ̀rí ìkùnlé ìsàn yóò yára ṣèṣirò wọn láti ṣèṣan fún wọn. lidhalika olàfà aṣọ fún wa wípé wàfíìlà àdìs ànàjà àfàrùbẹ́nà àbí tọ́lẹ̀ jáfọ̀rọ̀ àmà àbí tọ́lẹ̀ nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó ní ọmọkùnrin rẹ̀ tó ní kí wọ́n ṣe é jẹ́rán lọ sí habasha ìyẹn ní Abyssinia Ethiopia today là ń sọ̀rọ̀ rẹ̀ tá a máa habasha à ń sọ̀rọ̀ kí ni Ethiopia. wọ́n wá débẹ̀ wọ́n bá ọba kan nígbà yẹn tán pè ní Nàjáṣí ọba tó bá jẹ ní habasha nígbà yẹn Nàjáṣí yìí ò náà pè wọ́n torí habura àbí kàkà ló kọ tiẹ̀ gan ó jẹ́nu àwọn tó nígbàgbọ́ sí alẹ́pẹ̀ ní christian ni tó ti yé nígbà tí jáfàrò ọmọ àbí tọ́lìkù débẹ̀ tí àwọn ará maka wa parọ́ mọ́ wọn pé ẹ wá ẹ wọn padà wọ́n ni wọ́n fẹ́ tú ìjọ ẹbí ara ni wọ́n tú tí tún gbé lọ́wọ́ wọ́n wá ọmọ àbí tọ́lìkù yẹn ni òun ẹni tó tún mọ nǹkan kà nípa ọ̀rọ̀ ọlọ́run jù yẹn ó ní wà nánú àdísìl ahad bil Qur'an àkàdà kọ́ọ̀lù ó ní dọ́yà àdísìl ahad àtúntún ọ̀rọ̀ yẹn sì tuntun síwá àìtí mọ̀ọ́kà púpọ̀ nàbà ni ẹgbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ìkílẹ̀ rí ẹgbọ́ kí ló fà nẹ́bi yìí ó ní fàkọ́ra à àwa ìlú sọ́dẹ̀rù súrọ́tì Maryam Maryam. Orang kalau kahaya ain haya ain sod. Ẹgbẹ́jọ́ ìkáyà yẹn, ó kà níwájú Nàjáṣí, wà ń gbà wíl bàtọ́ríkà, wọ́n lè kọ̀ sáwísà. Àwọn bàtọ́ríkà ní ká sọ pé àwọn pásítọ̀ wọ́n wà jókòó mbẹ́. Nígbà yẹn, àwọn rẹ́fúrẹ́ǹt náà wà mbẹ́, fàdá ogun wọn mbẹ́ mbẹ́. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ yẹn, bákà, bùká àìṣèlú ìdáná wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ni nígbà tí wọ́n ń sunkún báyìí àtà àkàwọ́wù lè há hùn ìdí fún bẹ́ẹ̀ lọ́nu àdí tó ní kàrí kẹrí rẹ̀ ni pé àkàwọ́wù lè há hùn ibi dákùn yẹn pọ̀ dé irun gbọ́n wọn tutù fún mi kí ni omi ẹ̀kọ́ tí ẹ túmọ̀ pé àsáwọn àbá pásítọ̀ tàná wọ́n ṣe kí ni wọ́n fi irun gbọ́n lẹ́ẹ̀lẹ́ bọ́ọ̀lù àwọn tòní wà torí wọn àgbẹ̀ yìí mi súnà nàlẹ́ àǹbíyá ìsàdọ̀kì inú súnà àwọn ànábì ọlọ́run tó ṣáájú ni kò sá ànábì ọlọ́run kan tí ò ní ṣe tún fún alẹ́rìí kan sí lórí ẹ̀ <laughs> níjọ́ tó ànábì Musa alayhi salam tó padà torí pé ọlọ́ba ní Israẹli ti ń sin ògédègbè màálù nígbà tí ó dé tó bá rúnà mọ́lọ́ ti bá rúnà. láta ọkùnrin bí léyàtì wà láàbì rọ́ọ̀sì. láta ọkùnrin bí léyàtì. Ah, Musa ọmọ ìyá mi mẹ́fà mi nínú àgbọn wà láàbìrà àsì má farun orí mi ìní àṣìtù ẹ̀rú ń bà mí ni mi ò fẹ́ tí n bá ní n bá wọn jà tí n má fi wọn lẹ̀lẹ̀ kó má jẹ́ pé mi ní pé bá ní ìsọ̀rọ̀ yìí àmọ́ mo fẹ́ fi wọn lẹ̀ lórí ibi tí wọ́n wà ìkọ́fìdé bá wọn wọ́n lè fọ́kà méjì ní lọ àmọ́ kọ́ bàbá àlọ́kùnrin rán mánéjì wọn tó ti yé àwọn àwọn àlò òṣùlì wọ́n máa ń pe òṣùlùkù yẹn ní dáríkùn màfásídù mọ̀kọ́dàmà alájálìkùn màsọ́ọ́lì à. á torí ẹ̀jẹ̀ ká dáríkùn màfásídù tí n bá ní n ṣe ń tẹ́ tọ́ ní kí n ṣe yìí aburú tí ó lẹ yóò ju nǹkan tí ó bàjẹ́ ó ju tó fẹ́ kí n tún ṣe lọ torí ẹ̀mọ́ra ni wọ́n lè fi tọ́ bá dé bá wọn wọn ò ní tì fọ́nká púpọ̀ ẹnu rẹ̀ ó sì ká wọn tó bá dé àmọ́ tí bá bá wọn bọ̀ wọ́ wọn ò wá fọ́nká àníyí wọn kó jọ mọ́. àwọn nàjàṣí àti àwọn pásítọ̀ reference tó wà pẹ̀lú rẹ̀ wọ́n ń ṣe kí ni wọ́n ń sunkún débi pé wọn àgbọn wọn tutù fún mi ojú lámàmá ìtànàjà àṣeyọ lè dáa ní ká asbata kathiru min al-ulama ẹnna nàjàṣí yún àsìlámà ọ̀gọ̀rọ̀ náà àwọn olùmọ̀ sọ pé nàjàṣí padà ṣe islam torí pé dọ́tí nàjàṣí kú àmọ́ta ló sọ fún ànábì àti kí ni àmọ́ta ló sọ fún wàkọ́ọ̀là sábàtà fi sọ ìhẹ́yì sábàtà fi sọ ìhẹ́yì nínú ẹ̀gbà wa buhari àti muslim anna nàjàṣí ya lámàmáta na'áhùn nàbíṣì ànábì dárò rẹ̀ ìlà àsàhábì ó dárò rẹ̀ láàrin àwọn sàábé rẹ̀ pé ha kódà mú tó sọ ní pé wàkọ́ọ̀la inna akhalakum alhabasha Allahu akbar ọmọ ìyá yìí kan ní habasha kọ̀dìmọ́tà ó ti kú fọ̀sọ́lù alẹ́ yìí wọ́n wá kírun sí la fàkọ́rọ̀ jẹ́ ìlà sàhárà ànábì wa kó wọn jáde lọ sí pápá fọsọfáàrùn wọsọlùlà àlẹ yìí ànábì wa kó wọn lọ pápá ó wá kí sọláàtù ga ìbùsíra níbẹ̀ láti máa mú àwọn tí wọ́n fara mọ́ sọláàtù ga ìbò alàmẹ́yìtì almuslim alẹ́bí mata bẹ́ẹ̀rẹ̀ zàrá ìní alùkùfàr ẹni tó jẹ́ mùsùlùmí ni tó kú sáàrin kèfèrí tí wọ́n kírun síra àwọn olùmọ̀ẹ́ni pẹ̀lú ìdájọ́ nàìjíríà sí yẹn a lè kírun sí òun náà la tí ò ní sí lọ́dọ̀ wa tásìkì la níbí torí pé ànábì ṣe bẹ́ẹ̀ fúta ní o Najashi wallahu a'lam. inna Allaha sari'ul hisab. Allahu subhanahu wa ta'ala ó ní sari'ul hisab òun lọ́ba tó jẹ́ wípé ó máa ń tètè ṣèṣirò òun yára jù ní ìṣèṣirò ẹrú láti sanlẹ̀ sàn kì í ṣe torí gàgà náà. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله سبحانه وتعالى ó ti tó bá jẹ́ pọ̀rọ̀ rí bá ń tó bá lè mú alùkìtà tábí ríru oore tí a rẹ̀ nu ń tó bá lè mú àwọn tá a fún tíra tí wọ́n bá yín àwọn tá ìbá nẹ́bí wọn tó jẹ́ pé tíra kan bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ kẹ́yìn ó tó dé ẹ̀yin wá ẹ̀yin tẹ̀ tiẹ̀ wá rí tẹ̀ bá tíra mi rárá kí ni òun ẹsẹ̀ yìí ó wá ní yá àyù ẹ̀lẹ́bí nà áhùn ẹ wá tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bá gbà gbogbo tí ì bá kẹ̀yìn lójú ọ̀nà ẹ̀sìn yìí ìsìnbíru ẹsẹ kí ni ẹsẹ sùúrù tó a jẹ pé èyí ò lè rárá jẹ́nà yẹn àti irú omi tí nàjà sí rí yẹn bí ò bá jẹ́ pé sùúrù ó yẹ kí nàjà sí náà wọ ọlá rẹ̀ náà ẹ̀ wá o wọ́n lè rọ̀ ọ̀nà lóyè o wọ́n lè gbadé lórí òye o wọ́n tó bá múnà jásí léṣe sùúrù pẹ̀lú gbogbo tí ì bá ṣẹlẹ̀ sí màdásí sọ fún ọba ìpè ọ̀yá ẹ máa wọnú ìlú lọ ẹ máa gbádùn ẹ máa ṣe tó wù yín lọ à ń tó fìlà àmì fìlà àmì inú ìfọ̀kànbalẹ̀ lẹ́wà kò fẹ́ mọ kí ni àwọn aráàlú rẹ̀ ó sọ ó ṣe sùúrù látẹ̀mọ́ra ni èmi àti ẹ náà gbọ́dọ̀ ṣe sùúrù tó bá fẹ́ lóòótọ́ la fẹ́ jèrè ọ̀rọ̀ ẹ̀yin náà ṣe sùúrù kódà tẹ́ ẹ bá tún ṣe tán wà sọ bírú ẹ tún wá gun ẹlòmíràn sùúrù tí sùúrù bá bẹ́ẹ̀ nìkan jọ kan dáadáa ó yẹ kó ní à wọ́n ti ní agbára ti gba wọ́n sábà ṣe tiẹ̀ lọ rárá má sọ pé kó ṣe tiẹ̀ lọ sọ fún olú àgbẹ̀ wàhálà ṣe kí ni ṣe sùúrù orí báwọn náà wà lórí àbí ọ́ tí a bá fẹ́ fún yẹn lẹ́ẹ̀kọ́ rẹ́gbẹ̀tì kì í ṣe báyìí ni lọ́mọ ẹ̀ ńgbà tá a rí mi lọ́mọ àgbà fọ́lọ́hún ìrọ́lọ́gbà sábẹ́ kò ń sùn nù kì í ṣe pé àtàrí nìkan lọ mọ́ a rí pébi tó lóore ni wàhálà áàsù ọ̀gbọ́n mọ́tì lọ a rí pé ibi tó lóore ni tó bá lè ṣe sùúrù mi oore rẹ̀ pọ̀ torí kò sí torí táwọn ò tí ì rí àmọ́ ibi tó rí wà ní àwa ṣe sùúrù làwa fi ń lóore wọ́n náà ṣe sùúrù yóò wá pé ah yes ọ̀kan náà mọ̀ ya wa ọlọ́lá ni wọ́n mọ́jọba wọ́n bàjẹ́ àmọ́ bá wa láyà wọn. wọ́n máa ń sọ fọ́kànnù ọmọ ìyá àwọn tó náà fẹ́ rìn ojú ọ tí wọ́n rìn ó fẹ́ gbowó èlé àwọn ni ó lọ bá gẹ́gẹ́ bí tó wà lójú ọ̀nà yẹn ó wá àwọn ni wọn kó wá sọ́dọ̀ pé ní fíìlì pé àwọn owó kan ó wọlé wọlé so ọkàrà máa sá díẹ̀ díẹ̀ nígbà tọ́lá sì kọ́ ní bísíǹsì ọ̀lẹ́ máa fi sán lòun ní kò ẹni kí ni bọ̀dá rẹ sọ fún bọ̀dá rẹ ní wa sóbẹ́sù tọ̀rọ̀ fún má lè tiẹ̀ má lè kí ni má lè tiẹ̀ ṣe sùúrù ẹnu wa tọ̀rọ̀ fún ọ̀rọ̀ ìgbà kà sí àwọn táwọn wà nù rẹ àwọn fẹ́ jáde mẹ́ ṣẹ̀nà pé òdodo tó kó o pé àwọn táwọn wà nù àwọn ń ronú àti jáde ìwọ mọ́tò wọ ọbẹ̀ wa mọ́ máa bẹ náà bọ́ lọ́wọ́ sí máa wà jáde kó o nù rẹ̀ ìṣù ìrún ọ ṣe sùúrù wà sọ́ọ̀bìrù ọ tún wọ́n sọ bá rẹ̀ pé òwò yìí ò ní pé. wàrà mi tu. wàrà mi tu ẹ wá so ẹbí pọ̀ àwọn olùmọ̀ wá tú rọ́ọ̀bì tú yẹn wọ́n tú sọ́nà tó pọ̀ àwọn akánirò ìbá tún fi jihadi ilallah ìsepá bẹ́ẹ̀ bá ṣe sùúrù nígbà míì tó bá ṣe sùúrù tó gbìyànjú sùúrù okùn káàtà kó tún dúró tì pẹ̀lú agbára. torí pé ọ̀rọ̀ ọba dẹ́dà kì í gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ìṣètọ́ni tí ó máa ṣe lójú ọ̀yìn tá a bá bẹ̀rẹ̀ ṣe sùúrù ẹ bùkátà láti wá ààbò fún tẹ̀gbẹ́ lọ́wọ́ àwọn akọ́fẹ́ tẹ ní sùúrù yẹn ó ní wàhálà mi tù ẹ̀yin náà dìde. واتقوا الله لعلكم تفلحون. àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti sọ́ọ́bírù àti ẹni tó fẹ́ kú lè sùúrù. àti rọ́bìtù ó ní méje mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ bùkátà láti fi tẹ̀ láṣẹ mi ni o wọ́pọ̀pọ̀ wọ́ ẹ má jò kọjá àlàṣẹ mi wà rọ́bìtù àwọn kan wọ́n lò wípé ìmọ̀ retí irun lẹ́yìn irun fàdáàlì kùmù rìbáàt àti ìsàbù rẹ́rà ó ní àlà òdàbíròkùn áwọ̀ àlà òkùbíròkùn bímọ ayẹ́rù wọ́n rí ìlọ́kàtọ̀ ọ̀yá wọ́n yóò fà ní ìdàrọ̀jà ànábì bá àṣàdé pé ṣé kí n fún yín rò nípa tí ọlọ́run máa fi ṣàgbéga fún yàn tó sì máa fi pẹ̀sẹ̀ rẹ kọ́ọ̀lù bá la ya Rasulullah anábẹ́ni lè sọ ọlọ́run fún wa nírò ó ní ìsìbáàgbòlù ojú kì ìgbàlùmọ̀kárì kì lásìkò tó tútù mú gan wọ́n máa jẹ́ kí àlùwà láàrin ó ṣe kí ni o kó máa pé rí kó sàlọ́ láyẹ̀ kó pé ara ò ní fẹ́ gbà àmọ́ wọ́n sì farada ó wá ní wàkẹ́sọ̀rọ̀ tòlò hútọ̀ ìlà ìmọ̀sájídì wá rí pé òun sábà ń rìn kó susu àwọn ti wò pé ah ẹ láti tí mo ti mú kọ́ ibi tí mo mú kọ́ sí náà mo wó sí kọ́ pọ̀ rè bẹ́ẹ̀ bá ti mú tó sẹ́ẹ̀kù tó bá ká sámú tán kó wá lórí òmù yòókù mọ́ wá rò pé ìgbà wọ́n lọ́la kára sáyè tán àtúgbọ́ tẹ̀ sí ìlànà mẹ́fà lápò mẹ́ ẹ̀tú wọn ẹja lọ ẹ̀wọ̀n ọmọ ẹja kí mọ́tàrí nìyẹn òdàrẹ ọlọ́run òróró kẹ́sìtọ́rọ́ tó lọ fún tọ̀ sẹ́ẹ̀rí ẹ̀sẹ̀ tá a máa ń gbé lọ mọ́sálásí yẹn wọ́n lẹ́yìn ọ̀ká rẹ̀ ọba aláwọ̀ fi ṣàgbéga fún anáàlú jọ́nà ẹlẹ́kẹ̀ẹ́jì yóò máa fi pàṣẹ ṣe wá rẹ́ kẹ́sìtọ́rọ́ tó lọ fún tọ̀ ilẹ̀ mọ́sálásí ó ní wàǹtẹ̀wọ́rù sọlá tó bára sọlá kéèyàn máa retí irun pé àbò méjì àbò mẹ́ta mátòlù lọ́lọ́ náà ní ìsìn àbò mẹ́rin olú ẹ̀jẹ̀ retí irun náà wọ́n lẹ́ni tí máa ń retí irun àwọn màláìkà ọ̀rọ̀ ṣàdúrà fún ni kó gbogbo mọ́sálásí bí ìgbàgbọ́ wà nínú òun ni ànábì ní fàdáàlì kùmù rìbáàt fàdáàlì kùmù rìbáàt eléyìí ni rìbáàt tọ́ba aláàbùsọ náà. واتقوا الله لعلكم تفلحون واتقوا الله ẹgbáyà Ọlọ́run la'allakum tuflihun torí pé tẹ́ ẹ bá lè ṣe lẹ́yìn ibi tẹ́ ti jèrè nu ajẹ́ wípé àlìfàlàhù èrè jíjẹ ó wà nínú nǹkan mẹ́ta lára ká ṣe sùúrù ká bóyá ní kiri ní sùúrù káwá ṣègbìyànjú sórí ọ̀rọ̀ ẹ̀sìn òní súrà tábà mẹ́ka fún alẹ́ kẹtì mo ní ó ṣe sùúrù pé wàlà àṣírí ó lóun fásitì yìí búra. innal insana lafi khusr. gbogbo ọmọ ènìyàn lórí rẹ̀ ló wà lófò. illal ladhina amanu wa amilu ssalihat. àwọn tí wọ́n fi síbẹ̀ tí wọ́n jèrè tiwọn tí wọ́n jèrè iṣẹ́ àyàfọ́ tó bá lè nígbàgbọ́ sóhun ọlọ́run. وعملوا الصالحات wọ́n nígbàgbọ́ yẹn wọ́n mọ ọlọ́run wọ́n wá tún ṣiṣẹ́ tọ̀. wàtàwà sọ̀rọ̀ bil haqq. kì í ṣe pé ó nígbàgbọ́ kò kírun ó nígbàgbọ́ kò bàwẹ̀ kọ́ o. tàwa sọ̀rọ̀ bil haqq ó tún wọ́n ń pe àwọn èèyàn síbi iṣẹ́ tí ń ṣe o. wàtàwà sọ̀rọ̀ bil sabr. ó tún wọ́n ń pe àwọn èèyàn lọ pé ẹ dákun àsìkò yìí agbọ́dọ̀ ṣe sùúrù gan-an àwọn ẹ̀ àwọn ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe sùúrù àwọn kan ní òde wọn ṣe sùúrù tàwáṣọ òde hàkì wọ́n tàwáṣọ òde ṣọ̀bẹ̀ wípé àwọn àbúrò wọn sùn pé ẹnu wọn bá tọ́lọ̀ ń bá fún wa lásìkò yìí ẹjá ṣe kíni ẹjá ṣe sùúrù lórí ẹ̀ àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n jèrè nù abíbẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala mọ́sàkúwá sínú àwọn tí wọ́n jèrè hàmì ìfipámù ọgbọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta eré ìgbà ti bẹ̀rẹ̀ síwájú díẹ̀ abẹ́bà Allah subhanahu wa ta'ala gbogbo ìtabawínú rẹ̀ tó ṣe déédéé ìyọnu rẹ̀ mọ́sá gbà ọlọ́run gbogbo ìtọ́ba kò bí ẹ̀ka àtòkòjò kó sàlójúkò fún wa bó wá fi sínú ìlànà àṣàlẹ̀ àti ìsẹ̀nù ọ̀ká wa ọlọ́run sàgbàdé ọlọ́run. Bismillahir Rahmanir Rahim. Ya اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ìdá. lẹ́yìn ìgbà tí a wá ìsọ ọlọ́run kúrò níbi aburú tèṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé èyí tá a fojú rí inú ẹ̀nà àti èyí tá a fojú rí àwọn wá ìrànlọ́wọ́ ọba adẹ́dà lórí ọ̀rọ̀ tá a sọ àti èyí tá a fi ṣiṣẹ́ inú ẹ̀ kó má ṣàjò ṣe ṣe fún wa pẹ̀lú orúkọ rẹ̀ tó jẹ́ wípé láyọ̀ tó rò máa sin iṣẹ́ ikú ń fìlà áwùjọ wà láti sàmà ó rẹ̀ tá a bá ti fi lè bẹ̀rẹ̀ nǹkan ìnira kan aburú kan ò ní máa pẹ̀lú nǹkan yẹn torí pé òun lọ́ba tí ń tọ́jú gbogbo ayé òun lọ́ba tá a sì ń ran kànkẹ́ rẹ̀ níjọ́ àlùkìyàmà tí ò ní sí kẹ̀kẹ́ àbíkẹ́ rẹ̀ nìkan ṣoṣo abẹ kó wọ́n ṣàfi pẹ̀lú wa eléyìí ni ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin Quran four nínú Al-Qur'an àlá asábì tẹ̀rìtìbù mọ́sáf àwòwọ́sùn Usmani ìyẹn ni pé tá a bá wò ó pé bí Sayyidina Uthman bin Affan radiyallahu anhu bó ṣe ní ó kà tí àṣẹ tó pa nígbà tá à nábì tó kalẹ̀ tí wọn ò rí kọjọ sínú màtẹ́ríà kan ṣoṣo báyìí àti látòrí àwọn tí wọ́n hàn sí báyà wọn àtẹ̀yí tó pọ́n lọ́tọ̀ọ̀tọ̀ òun á rò wípé ẹ jẹ́ ká kójọ sójú kan àwọn èèyàn kúkú ha àmọ́ kò lè rọrùn fún àwọn ìlú tí kọ́pì ò ní débẹ̀ nígbà tí nǹkan tá a fi ń kọ nǹkan tó di tó ń dọ́wọ́ wa ẹ já lo àǹfààní yẹn eléyìí lórí ire tí Usman tó ti rọ́sùmùsù mẹ́ni ká tó sọ wípé jẹ́mú Abubakar Siddiq Abubakar ló ń kójọ rọ́sùmù tẹ́lẹ̀ yìí táǹkà yìí má ṣe sálẹ̀ wọ́n lókè tí wọ́n tó yìí rọ́sùmùsù mẹ́ni ni wọ́n máa ń pè wọ́n ní àlá asábì tẹ̀rẹ̀tìbù mọ́sáf rọ́sùmùsù mẹ́ni eléyìí tí Usman kọ lójú ayé rẹ̀ tó dé pé ti sìn òun ló fẹ́ gbajúmọ̀ jù ọ̀nà kíkọ lẹ́yìn ló fẹ́ gbajúmọ̀ jù àti kíkà rẹ̀ abẹ́bà Allah subhanahu wa ta'ala mọ́tò wa náà ládàá rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe rẹ̀ pé súrà kọ̀ọ̀kan ló máa ní àwọn àsìkò kan tó lọ́ba aláàsọ kalẹ̀ súrà yìí ó wà ní àwọn súrà tó gùn jù torí pé tí súrà bá ti lé ní ọgọ́rùn-ún àyà wọ́n máa kà wọ́n sí mi àtúwálé súwárẹ̀ sábò tọ̀wálé àwọn súrà méje tó gùn náà Qur'an منها سورة البقرة وآل عمران والنساء والأنعام والأعراف àwọn súrà jẹ́ súrà tó gùn dáadáa tí ànábì sallallahu alaihi wasallam ó máa fi ń fún wa lọ́jọ́ yìí pé àwọn súrà yìí lóore púpọ̀ pàtàkì jùlọ bẹ̀ níbi tí súrà yìí nígbà tó sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ tí ò sí èméjì rẹpẹtẹ púpọ̀ lórí ẹ̀ nítorí mo sọ pé rẹpẹtẹ púpọ̀ torí a máa ń rí àwọn àkọwálẹ̀ kan táwọn olùmọ̀ sọ pé àwọn kan ní àyà báyìí àwọn olùmọ̀ wa ní rárá ń gbà sọ pé àyà báyìí àyà méjì lẹ́fẹ̀ẹ́ fi sẹ̀rí lórí àyà tó lé lọ́gọ́rùn-ún díẹ̀ a pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí àti tó kó sínú àwọn látẹ̀lé pé súrà yìí sọ̀kalẹ̀ fún ànábùwà Muhammad lásìkò ìgbà tí ó wà ní Madina àjẹpẹ́ a máa pè ní súratun madaniya ẹni tí ó tiẹ̀ tún wá tó àṣírí rẹ̀ fún atáàdúfẹsẹ̀ nílẹ̀ lórí ẹ̀ olólùfẹ́ òṣìṣẹ́ wa ìyàwó Aisha radiyallahu anha ìyàwó Aisha ni máa nàbàrà súratul Baqara wà súratul Nisa'i. illa wa kuntu fi dáhìrì nínú rasulillah ó ní sọ́wọ́tò bákọ́lá òsọ̀kalẹ̀ àti sọ́wọ́tò nìsá mo ti wọlé ọkọ ńgbà ń bẹ lábẹ́ ọkọ mi ẹ wò yá wa ó ń fi ìṣẹ̀lẹ̀ sẹ̀mí ayé rẹ̀ ó fi ń de òfin o òfin ẹ̀sìn mọ́lẹ̀ èèyàn ká wá buru ọmọ kan nínú lẹ́yìn kò ní pèmí láǹtì so ó dá kọ́ọ̀lù nínú ìṣẹ̀lẹ̀ ayé wọn láti fi de ẹ̀sìn mọ́lẹ̀ náà tá a bá gbà pẹ̀lú bí àwa ṣe sọ yẹn pé súrọ́tù màdàníyà torí àwa Aisha ti ní òun ti wà ń bò òun wà nílé ọkọ ìyá wa dẹ̀ wọlé ọkọ Mẹdínà ìyá wa ti wọlé ọkọ mọ́kànlá lẹ́ni ti fẹ́ ọlọ́mọsàlá yọ ní sí i tó túmọ̀ yìí pé ọ̀rọ̀ yẹn yé sí kìí sí sọmọdé ẹnu wọn ti ẹ̀gbà kápẹ́ ìyá wa lọ́mọdé so bó ṣe rí Ànábì sallallahu alaihi wasallam o dẹ̀ nke ń ka àwọn súrà yẹn fáwọn sọ abẹ́rí kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ pé bá fáyà báyìí sínú súrà báyìí fáyà báyìí sínú súrà báyìí òun ló to kùránì lójú ayé rẹ̀ tó lẹ́yìn rẹ̀ ẹ gbàgbé wàhálà àbá lọ́fà tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ akisar alẹ́ àwọn tí wọ́n ń gbé maka medina yamma ẹ̀ wọ́n hamsa wasabi'in wal mi'a one hundred and seventy five verses ló wà bẹ́ẹ̀ wàkọ́lá àlùkù fìjì àwọn ará iraki àtàntàbẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ ọ̀dọ̀ wọn bẹ̀rù torí pé bẹ́ẹ̀ ni ìmọ̀padà sódó sí ìmọ̀padà jòkó bẹ̀ àwọn sàdépadà migrate kó mọ́kà lọ́bọ̀rọ̀ wọn wọ́n wá sí kíló wọ́n wá sí kúfá ibẹ̀ lọ́fà tí àlefi sí wọ́n ṣe síbẹ̀ àwọn náà ìmọ̀ ọgọ́rọ̀ ọmọ ìgbà tí ó ṣẹ́kù bẹ̀ ló ṣẹ́kù sọ́dọ̀ wọn sí àwọn lọ́dọ̀ tàwọn àwọn kà sí síta wasabi'ina wal mi'a àwọn ní one ni wàkọ́lá alùsàm nígbà tí màá tún na ó tún sàn ó kufa o kúfà ó ń bọ́ sí sàm àwọn olùdánkè láwọn ará sàm ìyẹn àwọn ala lubnan awon ala hordon àwọn ará fọlọsìn tó fi lórí àwọn ará mọ́sálì bẹ́ẹ̀ náà gbẹ̀yìn bí àwọn ará egypt òun náà ní wípé one hundred and seventy five wọ́n nítorí kíni torí wípé àwọn tá a sọ tí wọ́n ní one seventy six one seventy seven tó dá wọn sọ eléyìí ni pé wọ́n lè ní asúra wa máa ń takora kó takora wọn òǹkà kì í ṣe pé yọkú bẹ́ẹ̀ kì í ṣe pé kì í ṣe ibi ìtọ̀ wọn yọkú òun rẹ̀ ẹ̀mọ́ tó wọ́n fà ní wípé àwọn kan máa ń bírèkì àyà kan síbo sí méjì àwọn ní à ń tẹ̀lé lu ọláyà kan ni tùrọ̀lá àjẹ́ wípé wọ́n wá wò pé àyà ò tí ì parí ibi tẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà àyà kan ṣoṣo ni láti fara mọ́ àwọn pẹ̀lú ní one hundred and seventy five. Allah subhanahu wa ta'ala pẹ̀lú gbìyànjú àti ìmọ̀ tánàbí filélẹ̀ wọ́n sọ súra yìí ní súratu nìsà súratu nìsà eléyìí lórí rẹ fáwọn obìnrin mòmìnir àti ọlá tọ́lọ̀ ọ̀bà aláàbàbàrà wọn torí pé láti inú àlùkò á lè délẹ̀ láti nọ́ọ̀sì dé bákọ́rà àbí fátẹ́hà kò sí súrà tó lè jáde súrà àwọn ọkùnrin kò sí ló bá tán tẹlifà tó ká múra ìwọ làwùláwà àwa làwà àwa lọ̀gá àwa ni baálé ilé àwa ni kìnìún àwa ni kìnìún kan ẹ̀ táàdì súrà náà lọ̀pọ̀ láti àbíkẹ́sẹ̀ sùúrù ọlọ́run fún obìnrin ní kíni o ó ní bí ọgọ́rọ̀ kan ó pè ní kíni o súrátù nìsà ọgbà ọ̀rọ̀ obìnrin wọ́n nítorí kíni torí pé ó yànnà náà dájọ́ ọ̀rọ̀ obìnrin nù ẹ̀ lóòótọ́ bó tiẹ̀ sọ̀rọ̀ obìnrin láwọn súrà míì bíi súrátì tọ́lák ó sọ̀rọ̀ obìnrin bẹ̀ yẹn ó sọ̀rọ̀ ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú obìnrin àmọ́ nínú súrà yìí ó sọ bí tàbáṣì ìfọ́síwẹ́wẹ́ tí ò sọ bẹ́ẹ̀ nínú súrà yìí. نعم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أخرج الحاكم في مستدركه وقال هذا حديث صحيح على شرط الصحيحين أو شيخين ولم يخرجا أفوى حاكم ọlọ́rọ̀ tó ń fẹ́ sọ yìí látọ̀dọ̀ àfáwà ibùnà àbáàsì ó ló wọ́ ti kí buhari àti muslim kọ sínú ó sì meet up condition wọn àmọ́ òun mọ́ni tó jẹ́ fà á tí mo fi kọ́ ó ní tó ń fẹ́ sọ ni pé ibùnà àbáàsì sọ yìí pé saluni àmì súrà ti nìsà tẹ́lá bẹ́ẹ̀ béèrè nípa súrà ti nìsà yìí ẹ béèrè lọ́wọ́ mi

ìgbàlè hijama àbáwọ̀ abdullahi ọmọ abbas ọjọ́ ọmọ ọdún mẹ́wàá nígbà táwọn ọmọ ṣe ń jira láti mẹ́ka lọ síbò lọ sí mẹ́dínà tó ọdún orí díẹ̀ báyìí ń bẹ láàrin àtìyàwó aisha àmọ́ tí a gbà fà nínú àwọn olùmọ̀ ẹ̀sìn sòwò náà tó fẹ́rẹ̀ lẹ̀ pé súrà ìbọn ṣe rí bí wọ́n ṣe sọ ní súrà tó kí ni o súrà tó nìsà ó nìyẹn bàbá wa wọ bẹ̀rẹ̀ súrà yìí àti tá a fi parí súrà tó lọ ìbáṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ìbáṣe bẹ́ẹ̀ ọba aláàparí sọ́tọ̀ àlẹ́mọ̀rán pẹ̀lú wàtàkùnlọ́ làálẹ̀kùn tùfẹ̀lú. ó wá bẹ̀rẹ̀ súra pẹ̀lú yá àyù ànẹ́sù dákùwọ̀ gbẹ̀lú. ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀páyà Allah. ó ń bí ó bẹ̀rẹ̀ pẹ̀lú kí ẹ̀yin èèyàn ẹ̀pálà ẹ̀páyà ọba tó dá yín adẹ́dá yín ẹ̀bẹ̀rù ẹ̀. ọba wo ni. mi khalaqakum min nafsin wahida. ọba tó fẹ́ jùlọ fún yín ó fẹ́ sọ ìpìlẹ̀ ibi tó ti dá yín khalaqakum min nafsin wáhìdá ó dá yín látara ẹ̀mí kan ṣoṣo an wáhìdá ẹ̀mí kan ṣoṣo yìí náà ní Ádámù alayhi so ìtumọ̀ ẹ̀mí pé káwọn ẹ̀ má ṣe fáàrí àti gbá wa àti pípọ̀ wa millions wa billions wa tá a bá ti tó bẹ́ẹ̀ ara èèyàn kan ṣoṣo báyìí ló ti dá wa so àwọn tì kankan tó o bá fẹ́ tiwa ẹ̀mí kan ṣoṣo ló lè lò. nafsi wáhìdá ẹ̀ka ṣoṣo náà ni èèyàn kan gbogbo onílẹ̀lẹ̀ nafsi wáhìdá látara èèyàn kan ṣoṣo nafsi wáhìdá ẹ̀mí kan tí adama aleyhi salam kò sí apá látọ̀dọ̀ àwọn olùmọ̀ sọtí <laughs> ẹtí ò bá tiẹ̀ yẹ̀yà àwọn wípé ẹlọ wo ti ń bẹ nínú àtàwọ́rá májẹ̀mú láíláí àbí májẹ̀mú tuntun ẹni tó sọ ìpìlẹ̀ ọmọ ènìyàn tó bá lè tó ń tà nábì ó sọ pé ẹ wàá rò pé alifu wa mòkòrí kú ṣé òpìtàn nínú ọ̀dọ́ta ló ti kọ́tà nǹkan tẹ́lẹ̀ wá rò ẹ wàá rò pé ṣé sociology ló lọ ṣe ni wáyé nínú súrà tí èèyàn gbọdọ̀ ṣe èméjì lórí ẹ̀ tí ì bá ṣe mùsùlùmí ìdájọ́ tó wà ní súrà tó nìsáà. nípa ẹ̀rọ gịnị obìnrin ó jẹ́ kí o bí alábòsí òun náà pàtó bẹ́ẹ̀ ọ̀gbọ̀nà fún wa níyànjú lórí a padà fáwọn ọ̀tá yìí àwọn tí wọ́n sọ Islam women wọ́n ní Islam ṣe kí ni o ó fún obìnrin ó yan obìnrin <laughs> á bí ìròrí tí ò da rárá ni torí pé wọn ò wò ó ìdájọ́ tó wà bí tó yẹ nàná ilé obìnrin ìsẹ̀mí ayé rẹ̀ bóòrò ọlọ́run ṣe dá àtàpọ́nlé tó gbé fún lamtẹ́kùn mẹ́ńkọ́bìlì fi tàríkìn ọ̀rọ̀fin fíkiri ìnsáàrin kọ̀tún ìròrí ọmọnìyàn kan ìròrí fàlásífà kan kò ronú tó kó rò pé báyìí ló yẹ kó ṣe rí báyìí ni ẹ ṣe tún ìtò obìnrin ipò tó wà ní báyìí náà ṣe ṣe pẹ̀lú rẹ̀ wọn ò kọ́ nípa kọ átíkù tó wá ṣàlàyé ẹ̀tọ́ obìnrin tó tó ti súra yìí. Allah subhanahu wa ta'ala ó wá ní mo pè yín ẹ̀yin èèyàn ẹ láàánú ara yín tó bàbá kan náà ní tó o bá ti fẹ́ pààyàn rántí pọ́nmọ bàbá rẹ ló fẹ́ pa torí pò náà mímọ́ sí wàhídà látara ẹ̀mí kan láti gbùdọ̀ dáhìn akànyà lọ́tọ̀ọ̀tọ̀ ni ó wá ní kọ́nà tẹ́sí mọ̀ ní pé wàhálà pọ̀ nínú ra látara látara nọ́ọ̀sù yẹn há yẹn ó dá padà sára nọ́ọ̀sù látara há yẹn àbí kálíkọ̀ yẹn dídá yẹn látara rẹ̀ ni mo ti dá záwọ́jà á abo rẹ̀ abo rẹ̀ eléyìí sì bẹnu bẹ́rù lẹ́sẹ̀ tó wù mí sọ́kà yìí ni kò mọ́kà kọ́lákọ́ mi ni àzáwọ́jà á adá ìyàwó rẹ̀ látara rẹ̀ wọ́n là nábì adámọ̀ sùn àfáàdúgbò kẹ̀sí náà sọ ó ní adámọ̀ sùn lọ́wọ́ ń fa ẹ̀fọn yàrá òsì rẹ̀ èyí tó bẹ́ǹdì ibẹ̀ ló ti dá àwọ̀ àrùn ó jí báyìí ló bá rò pé a ah, ta lélẹ́yìn ó wá rò pé a ah, eléyìí náà sì rẹwà o ó ṣe máa bá nàjú kọ́nà ọmọ abẹ́mi náà nàjú. nàám lànàbí sallallahu alaihi wasallam nínú ìgbàwá tó lálàáfíà ó ní ẹ wá o khalaqa Allahu al-insan ọba aláà ó ní ìnàlùmọ́ra kó lè kọ́ ti mìndínlẹ̀ ẹ̀ mìndínlẹ̀ ẹ̀ adá ọmọ èèyàn obìnrin adá látara mẹ́rin ẹ̀fọ́ ẹ̀túntún ń pè bẹ́ẹ̀ ọrùn igi tí ò dúró ọ̀mùdún igi tí ò dúró tó bẹ́ǹtì wà nínú àwọn àjùṣe yìí tó ń mìíràn gbáláyé ààlà ẹ lọ mọ̀ pé ọdún tún igi èyí tó kun jù mú ẹ̀ èyí tó ṣe kí ni tó wà lókè ni torí bọ́ọ̀ sì tẹ̀ ni adẹ́gbẹ́ afáròkè ni wọ́n ti dá obìnrin èyí tó bẹ́ẹ̀ kì í ṣe èyí tó wà sálẹ̀ tó ń tẹ̀ tó ń nà díẹ̀ ṣùgbọ́n ṣe mistake tó bá rí i pé ọ̀sán rí mistake lára èyí tó ti dá ló fà á. fàáyínù bá a bá tu kí mu òkàsántàwù tó bá wà rò pé àá ah, ah, irúwà wo lọmọbìnrin àwùjọ báyìí irúwà wo ní kankan ọwọ́ rò pé ó dá o má sì báyìí má má sì báyìí ọwọ́ fẹ́ nà ọfẹ́ nà àbí ọfẹ́ máa nà gbogbo gbà sẹ́yìn ẹ̀ máa nà tuntun gbogbo gbà ọ̀n nàrà ìdí ọ̀sẹ̀ sùúrù ọ̀n nàrà ìdí ọ̀sẹ̀ kọ́ra àmà bomi sí ṣe sùúrù díẹ̀ díẹ̀ nà ajẹ́ pé kì í ṣe pé àkẹ́kọ̀ọ́ lọ́ọ́ nà tọ́ba ló fẹ́ nà kàṣàtà ọ̀ọ́kan ìyẹn ni pé ọ̀ọ́kọ̀ lẹ́lẹ́ni ìmí ìtọ́ba tó lọ mú náà the same model náà ni Japan náà ló ṣe méjèèjì so Japan ewé lẹ́yìn wọ́n ní Japan model ah made in China eléyìí kọ́ wọ́n lé ní China kò sí ìmí ìlàyé máa made in China mi ẹ bá dáwọn máa di dáwọn máa lẹ́sìn made in China tó wà pẹ̀lú wáyé ojàre ẹ dá máa bá wọn lọ made in China tọ́lọ̀ ń dá máa nù made in kíni ẹ hàn yàrá ẹ̀kọ́ lè ní sọ̀rọ̀ so ìyẹn túmọ̀ pé aláàdá wọn láti ibi tó bẹ́ǹdì tó bá rò pé a níṣẹ́ ni tó fi kàn mẹ́rin lọ́wọ́ tí ìdílé bá gbé tàbá kìtà òun fi ilẹ̀ ẹlẹ́ẹ̀ ìsàǹdà àtàbíà ọ àmọ́ gbádùn pẹ̀lú bóyá rẹ kíni bó ṣe bẹ́ǹdì yẹn wà má bá àlàáfíà ìwádìí ó o àmọ́ ìyàwó mi kò sẹ́ni ó dáa tó ó o ó dàbí tó ṣe láàárọ̀ ẹni ní sọ fún ọ. sòyẹ́ túmọ̀ yìí pé wa ta'ala ó dáyà ńlá wa látara tó ṣe kíni wa kan ṣoṣo náà ni ọba وبث, في وبث منهما رجالا كثيرا ونساء بث Ọlọ́run ní kó tara àwọn méjèèjì dábẹ lára àwọn méjèèjì yẹn rìjáàlà kẹfìrọ àwọn ọkùnrin tó pọ̀ wà ní sáà àti àwọn omi obìnrin tó pọ̀ àti ẹ̀yẹ olùgbé bí wọ́n ń gbà wọn ọkùnrin ló kọ́kọ́ pọ̀ ju lọ àmọ́ ní ìsìn obìnrin ó padà pọ̀ nígbẹ̀yìn ayé ịlọ ọkùnrin lọ ilẹ̀ kọ́là lọ lónìí á padà débẹ̀. ìjára ń kẹ̀sí ọ wọ́n ní kí wọ́n pọ̀ lọ́kùnrin obìnrin wọ́n ń bí bá wọ́n ní yàrá wa àwa ìbejì ní kọ́kọ́ bí torí pé wọ́n kọ́kọ́ fẹ́ pọ̀ tó bá bí wọn ní méjì ọkùnrin kan wọn pé ìwọ kéde òfẹ́ táyé tiẹ̀ bá ṣe ń ṣe nìyẹn tó fi dórí kọ́bílà àti habila wípé rárá ẹni ìgbẹ́jọ́dẹ̀jọ́ bí àwọn lòun ó fẹ́ má báwọn eléyìí ni súnà tani súnà bàbá yín tọ́lọ́lọ́ bá ànábì adámọ̀ sọ̀rọ̀ gbogbo sẹ́mi táyé táwọn lò nítorí tí ó jẹ́ wà yìí ni pé òun ni aslul bashari wà aslu kullal ilmi ó ní ìpìlẹ̀ gbogbo ọmọ ayé. gbogbo èdè tára yóò sọ adama ló kọ́kọ́ sọ gbogbo rẹ̀ tọ́lọ́bà láàrin wà á lánà ádámà ní àsìmá àkúlà ha ó gba gbogbo ìtumọ̀ gbogbo nǹkan ẹfọ tẹ̀tẹ̀ <laughs> ewúro àmà ànàmọ́ oúnjẹ tí a nọ gbogbo la fi òkè ẹja a fi mọ̀ bí wàá sì tọ́jú ìwà yìí tó rà nàbí gbogbo nǹkan òfin tá a fún látọ̀dọ̀ ọlọ́run òfin ọlọ́run ló la yé má jẹ́ ń gbọ́ kó sọ yín pé ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe lọ́dọ̀ kí ni àbá nǹkan kan láyé ẹ̀sìn láti kí ni o torí ẹni tí wọ́n kọ́kọ́ dáta ní ànábì ọlọ́run ni. ó ní adá ọkùnrin obìnrin látọ̀dọ̀ rẹ̀ ara rẹ̀ ní kálukú ti fọ́nká والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات ó látà látara èèyàn kan ṣoṣo aládà obìnrin látara bẹ ó ní wàhálà kọ lákùnrin ní àgbà níyìn ọkùnrin náà ló tún dákọ rẹ ṣíṣe tèmi bàníyìn ọkùnrin náà ló kọ́kọ́ dákọ awákùnrin láwọn ọmọ ọkùnrin tó pọ̀ torí pé àwọn lẹ́ẹ̀kọ̀kọ́ ní ìdí láti fi ṣiṣẹ́ orí rẹ̀ náà ó ní wọ́n dọ́kù wọ́ọ̀hà pẹ̀lú tí mò ń sọ fún yé o ẹ páyọ̀ lọ. ẹlẹ́bi dàsá àdúrà mi àwòrán. ẹ tẹ̀ láṣẹ ọlọ́run tẹ́ ẹ máa fi gbẹra yín ọlọ́run tẹ́ àwòrán tẹ́ ẹ bá dà páyà àṣẹ ọlọ́run ẹ páyà okùn bí àwọn olùmọ̀kan tún bẹ́ẹ̀ àwọn kan ní tọ́kùn mọ́ àlẹ́ rí tàṣà àlù nàbì yìí ẹ bẹ̀rù mi tẹ́ ẹ máa fi dẹ̀ra yín wálá àràhámà àtọkùn bí tẹ́ ẹ máa fi dẹ̀ra yín. alájọbí mo fọ alájọbí ṣe kí ni mo fọ alájọbí bẹ́ẹ̀ o ìyẹn ni pé ọba aláàfẹ́ sọ pé sẹ́ẹ̀mù pé ọmọ ìyá ọmọ bàbá ni okùn bí yìí gbọ́dọ̀ نعم إن الله كان عليكم رقيبا ẹ gbọ́dọ̀ jọ já o torí mo ṣe bá ẹgbẹ́ ẹ̀pọ̀ látara bàbá kẹ ìyá kẹ ní ìní fílẹ̀ lẹ́ o káàna àlẹ́kùn rọ̀kìbà ọlọ́run máa mójútó wa rọ̀kìb ẹni tí máa ń mẹ́lẹ́tọ̀ yàrá yìí máa mọ supervise yín mí ní fílẹ̀ lẹ́ mú jẹ́ kí wàá yọ ọmọ ti sọ̀rọ̀ wá báyìí rọ̀kìb gbogbo bẹ́ẹ̀ máa ṣe ní kọ̀rọ̀ ní gbangba mò ń ṣe kí ni o mò ń wò yìí. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وآتوا اليتامى أوروا tá a bá rí nínú yín ẹni tí bàbá tiẹ̀ tètè kú ṣe mọ̀ pọ́ mọ̀ ya ayé náà ni amẹ́ni tó bí gangan kò sí kí ni kò sí láyé mọ́ ẹ mójútó o ẹ má rò pé kì í ṣe ọmọ bàbá ayé náà mọ́ o pé torí pẹ́ni tó bí ṣe kí ni o ó ti kú dúkìá rẹ̀ lọ́wọ́ yín o mo ti bàbá rẹ̀ fi lẹ́wọ̀ lọ́wọ́ yín ọmọ ìyá kan náà ní gbogbo yín o wà á tún ní àtàánà àmúwálà ọ̀hún dúkìá tábà kó sọ́dọ̀ yín ẹ kó fún ọmọ òrukàn o àlìyàtàánà jábọ̀ òrìyẹ̀tì ọmọ òrukàn àwọn òun náà pèrè ọmọ òrukàn àwọn sọ fún wa ọmọ òrukàn lẹni tí bàbá ẹ̀ kú kìí ṣẹni tí ẹ̀ kú ọmọ òrukàn òun lẹni tí bàbá ẹ̀ kú tó níyà sótìé àmọ́ kò tí bàlágà àwọn olùmọ́ni tó bá ti bàlágà kìí sọ ọmọ òrukàn náà ó ti kó lóko ó ti kó lọ́mọ òrukàn àmọ́ àwọn ọmọ yẹn torí pé ta lẹni tí ó mójútó wọn tí wọ́n ti tójú bọ́ tí wọ́n fi mọ̀ tó yàtọ̀ sósì tí wọ́n ò ní ṣe bálabàla kẹ́ bàbà àdánù balẹ̀ni tí ó tọ̀nà sójú ọ̀nà tọ́lọ̀ bẹ́ẹ̀ bá wọ́n tẹ̀ tí lè ṣe yẹn dúkìá tọ́lọ̀ ń gbé ní lọ́wọ́ dúkìá bàbá wọn ẹ fún wa àmúwá àlàhùn ẹ pé fún wa wàlá tàtàbàtà lórí kàbí ìsàbẹ̀ tọ́ yìí bì ẹ má torí pé a kó dúkìá ọmọ òrukàn sí i lọ́wọ́ kẹ́ wá máa fi tí ò dàgbà tó dá lọ́wọ́ wọn ọwọ́ ni bàbá rẹ fi ẹ̀yẹ́ lẹ́wọ̀ sọ ọ̀rẹ́ tí wàá rí báyìí ní ìsìn sọ ìgbẹ́lẹ̀ yìí ti dìbò lò tí bàbá rẹ ní. so má torí pé wọ́n pín papọ̀ ọwọ́ lẹ́yìn tí ò da kó o tì í sí kó o wá fi pààrọ̀ èyí tó dáa pé bàbá rẹ̀ ta kú nìjọ ní kò sí mọ́ òun ó sì bá nǹkan kan mọ̀ wọ́n sọ́rí ti bàbá rẹ̀ nígbẹ́ mi ìdí ọ̀gẹ̀dẹ̀ nínú kí ẹ má fi ntí ò da ẹ má pààrọ̀ láti gba tó da ẹ má fi ewúrẹ́ tó wù ẹ ẹ o àgbà àti bàbá rẹ níjọ dà papọ̀ ni tèmi ni ti bàbá rẹ ni ọwọ́ pé tó wù ẹ ọ ṣe kí ni ọwọ́ fún ìwọ wá fi gba dáadáa àlùfáà nìyẹn má ṣe bẹ́ẹ̀. wa òun náà jẹ́ pé orphanage orphan ọmọ òrukàn kò sófin kan tó ń bójútó ọmọ òrukàn tó tóbi ṣẹlẹ̀ àti bójútó kò sófin ìròrí ọmọ nìyẹn kan ò tí tó láyé you cannot torí ibi tó gbé sí ẹ̀ lè gbé bẹ́ẹ̀ ẹ̀ sì lè mójútó ó mọ bí tí capacity wa mọ agbára àrònú wa agbára jíjẹ mímu ó sì mọ tó ń dáná wa òfin ẹ̀ láyé tẹ̀lé láti níta bọ́ ọmọ òrukàn kò wá sí òní kàtẹ́ ẹ̀ lè lò tẹ́ bá fẹ́ kọ́ fẹ́lẹ́tì òòrùn àti kẹ́pàdà jẹ. ó bá débi wípé ọmọ òrukàn ní lóòótọ́ má ti torí gbójú ọmọ òrukàn má pè lóko rẹ àbí má ṣe kí ni má àdógbò lọ àdọ́ọ̀tì rẹ̀ ọmọ kí ni o ọmọ òrukàn ni torí pé kò ní bàbá má ọwọ́ ní ẹjọ́ máa jó kọ mi tó bá ń jó kọ rẹ kí ẹ bẹ́ ṣeun tó bá ń àbí tó kú sáájú rẹ ọ wà lọ sí kí ni ọ wà dogun rẹ ọ sọ pé ẹ wo orúkọ tó wà lórí property yẹn náà rárá mẹ́sì bá ẹjọ́ jókọ bàbá rẹ̀ ìdúrúurú mi àbá yìí wúwa àkìsàtù ìdàlá ẹ pè wọ́n ló kọ bàbá wọn rẹ̀ wọ́n ṣe déédéé lọ́dọ̀ ọba aláàjù báyìí ló ń tẹ́lẹ̀ mọ́ àbá àhùn bẹ́ẹ̀ bá ma bàbá wọn fáyìí wà lóko fìdí ẹ pè lọ́mọ ìyá yín mẹ́sì mẹ́jọ jókọ bàbá rẹ̀ àbí ẹ pé mọ wa alékùn alárànṣe ọ̀rẹ́ wa àyò wa ni. àlùfáà ni wàlá dákùlù àmúwálà ọ̀hún ìlà àwọn màkà. ẹ má jowó ìlú dàgbà pọ̀ ẹ má jẹ owó ọmọ bẹ́ẹ̀ tí yín ẹ àkáǹtì kan náà láti jọ ń lò dọ́ẹ̀kìlẹ́ ní ìjọba àkáǹtì ẹ má sanwó wọn sákàǹtì má sanwó wọn sákàǹtì rẹ ẹ wọ́n pa àkáǹtì mi fún wa. látàkùn àmúwálà ọ̀hún ìlà E má jẹ owó wọn débi pé ẹ wà jẹ bẹ́ẹ̀ ṣe máa jẹ tí wọn wá ìlà ẹ jẹ wọn lọ́wọ́ yín. tọ́lá máa pa àwọn èèyàn balẹ̀ ta rẹ̀ bàbá rẹ̀ òfin rẹ̀ gbogbo ìkọ́ni tí mo ń ṣe ìlú ṣiṣẹ́ ọlọ́run ni dúpẹ́ fún mi ni òfin ọmọ wa rò pé àdájú ah, ah, ń mọ ẹ̀kọ́ iná rẹ ní ìmọ̀ fẹ́ ìfẹ́ náà ní sùkúl. so àwọn èèyàn gbọ́dọ̀ sọ́ra nípa kíni ọmọ òrukàn. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى ọ̀dà tó ẹ̀ délẹ̀ ولا تأكلوا أموالهم إلى أموالكم ọwọ́ ní ìnà òun bẹ́ẹ̀ bá lọ sí bẹ́ẹ̀ káàlà hú bẹ́ẹ̀ kẹbí rọ ẹ̀ṣẹ̀ ńlá ni o tó lè gbé ìyàwó náà gbogbo pàtàkì wọn bá ti lọ kẹbí rọ àwìn fún kan káàlà ìdánitákàlà ìsàlù yẹ́dẹ̀kùnrin náírà tẹ́yà báyìí lè ṣe báyìí yóò wọ náà níjọ́ bá túbá hú bẹ́ẹ̀ kẹbí rọ ẹ̀ṣẹ̀ tó tóbi àṣìṣe ńlá ni tẹ́yà bá débẹ̀ abẹ́wò Allah subhanahu wa ta'ala fún ọ̀sán ìmúṣúra abẹ ẹnu ọba táwọn wí ìdíwúrú fáwọn náà àwọn tó ń gbọ́ àwa fi dedasco àfi bẹ fi sínú mizan àṣà láti ṣe olóore wa àwọn tí wọn mú létí gbọ́ wa tá a fi sàmàlà àṣà wọn lẹsùn lóore ọlá ìlú méjì ọlá ń lọ sọ hàn kẹlá ọmọ bàhámi ẹsẹ náà ń bá ẹgbẹ àgbà.